sani sahih buhari Ọjọ́ àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam, ó fi kọ́ nípa ẹ̀sìn wa gbésí ayé wa, láti lè gbésí ayé wa tó fi já sí ayọ̀, tó lè gbélé fún gbésí ayọ̀. Tí bá gbàgbé, bí tá ń kalọ náà ni kìtà gbogbo yóò náà, ọ̀rọ̀ ọ̀sán wa, ọlọ́run kọlẹ́sì fún wa kìtàbù ìgbòrí wọn náà láyé nǹkan nípa òwò ṣíṣe àti bẹ́ẹ̀ lọ ìta ń pàlọ́ ní kìtàbù ìjára kíyàn gba òṣìṣẹ́ gba iṣẹ́ fún yàn kíyàn kan owó iṣẹ́ rẹ̀ fún bí tí àyè ń kà lọ́wọ́ náà nìyẹn àti 2271 lágbẹ̀ẹ́ láàárọ̀ ẹ̀ باب حجارة من العصر إلى الليل باب كي يبشي كشراتي يعني عصر رتي على العصر عليه 2271 حدثنا محمد بن علاء حدثنا أبو أسامة عن بردة عن أبي بردة عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عمر سيدنا أبي موسى رضي الله عنه قلنا النبي صلى الله عليه وسلم مثل المؤمنين مثل المسلمين واليهود والنصارى مثل رجل تجار قوما يعملون له عملا يوما إلى ليل على أجر معلوم الذي يقول أكدوا يا مسلمين أما مثل المسلمين اكلوا يا مسلمين واليهود والنصارى كلوا يا يهودي اتوا النصارى مثل رجل رجل ياكلوا يراكم كان مثل رجل يراكم من سجارة قوما أبعوان يرد بيس بيس يعملون له عملا ليلا من يوما إلى الليل مبرى شكرا أصحابي عليه على عجر معلوم يريد إيبا لا تفوق bí báyìí máa fi fún àwọn òṣìṣẹ́ yìí láti àárọ̀ ọ̀dálẹ́ pé báyìí ni àwọn ọgbà ní oṣẹ́ ilẹ̀ àdó sàmìlò láwọ ilẹ̀ nísìlì náà wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ yìí bí ọ̀sán قالوا لا عجل لنا إلى أمريكا الذي سكرت لنا أنا كافي عايزة كده كافي قاعد تجد هو níta ṣe gan àgbó lórí ẹ̀rọ ọmọ amẹ́rin abáàtì níta fi ń gbọ̀fẹ́ kààlà ọmọlá àti àrò àkùnmélò bùkúyẹ̀ tó amàlẹ́kùn nígbà ṣe báyìí ìparí iṣẹ́ yìí kú dùkù ìṣíkòkò tó nǹkan máa kárí iṣẹ́ àìsíkẹ́dọ̀ àkóso àjọrakùn kàmílẹ̀ kẹ́lẹ̀ báwo ní حجار أجرين بعد وقت برامج ليهما بعدهم قالهما أكمل بقية يومكما هذا هي لا تعلي شيء يدوي بشيء فلكم الذي شكرت لهم من أجل gbogbo ṣe dáwọn sọ̀rọ̀ yíyan gbà látàárọ̀ máa tún kọ́ ọ̀pọ̀ lẹ́ẹ̀kan náà nínú òjò gba ohun ọmọ فعملوا حتى إذا كان حين صلاة العصر أنا بأشارة فنسيتي العصر قال لك ما عملنا أنا شيء في شيء تاسفه باطل وما عملنا لك باطل أو سلفه ولك عجر الذي جعلت لنا في أوتو ثم فقال لهما tí wọ́n fún ẹ̀fún wọn pé àtúnyẹ́lì bàkíyà ti yọ ọmọlẹ́kùnmá ìkálẹ̀ tí kò yìí ìnà máa bákíyà mi nà ha ṣẹ́ òun yẹ̀sẹ̀ tó jùsù jùsù jùsù tó nǹkan máa àbáyà wọn bọ̀kọ̀ wọ̀sẹ̀jára káwọmọ́ni wọ́n kàwọn ẹlòmíì àyàmìlú rẹ̀ ọbùsìtì yọ́mìhìn يتكفلوا في السوق فعملوا بكيت ليومهم ويشيء حتى بعث الشمس كيف سواو فاستكملوا أجر الفارقين كلا كليهما قد بوشاء وعلى خلقه ذلك مثلكم لين يحجوه مثل ما قبلوا من هذا النور أتكفريه وتبقى ملك تموي ملك تموي انت بقى جورني وانت وانا سنت ملك نالوبا 2272 باب من تجار عجيرا وترك أجره باب أن تبقى وشاء كيشاء سموشاء للا تبقى فعمل بيئي مستجار حزاد عندما أقول لفن عندما قول أقول لفن تبقى وشاء وعفشاء ويسفشاء ويهو عقوصي أو عمل بشيء مال غيره فاستفدل أو الشبي الشبه نوع صلاتي الاسلوب على وانا سجدتوني حدثنا أبو يمان أخبرنا شعيب عن زهري حدثني سالم عن عبد الله عبد الله أن رسول الله أن عبد الله بن عمر قال رضي الله عنهما قال وذا عبد الله بن عمر قالوا قال رسول الله صلى الله عليه وسلم يقول فقلت لهم رسول انتلك الصلاة بالراحة اما ما متحنون هجو ما متعنوا يعني مما كان قبلكم صلاة وتسواجوا ينهي أقرأ أول مضيت إلى الجار هو أنكوها wọ́n á wọnú kòtò àpáta lọ inú kéèvù kan lọ ọ̀dọ̀kàlóòhò wọ́n ọbẹ̀ lọ wọ́n ni sakarat sakarat amina jidal fasajid alayhim gaar wọ́n kí sílátùkì wọ́n kí mọ́ mọ́nú kòtò yìí فقالوا إنه لا ينجيكم من عاد الصخرة إلا أن تدعوا الله بسال أعمالكم kò sí ọ̀nà tí ẹgbẹ́ gbàjáde nínú kòtò rẹ̀ wáyé àfi kọ́ńtà lóko bí lọ́wọ́ bá kò ní ṣe tó bá ti sọ tó bá ti dọ́gba lójú fàkàlà rajulun minhum arákùnrin kan wọn wọ́n pé Allahumma in kana li abawani ọlọ́wọ́ bá mo ní bàbá mo níyà shaykhani àwọn èyí ti dàgbàlagbà kabirani wọ́n ti gbó kàkútù láà àdùkò àdùnmí ilé ẹ̀jẹ̀ oúnjẹ alẹ́ síwájú wọn ahlan wala malan èmi pẹ̀lú àwọn ẹbí mi àtàwọn ìyàwó mi àti gbogbo ẹ̀ àwọn ayé jàbí ìmùtọ́lọ́bí ṣe ìyẹ́ ọmọ níjọ́ kan mo wá oúnjẹ lọ níjọ́ yìí lam arish alayhima hatta nama mi ò wá darí wá bá wọn láti fún oúnjẹ wọn títí àwọn méjì fi sùn lọ فحملت لهما بيوهما كان مجفوع رعموا سوموا رعموا فوجدتهما نائمين ثم مدير بابا مليك مجلسوا وقريت أن أبقى, أبقى قبلهما أهلا ولا ما أو مالا كان مقالات جاء سواجوا إني قلنا يعود وقت عمامين فلبثت ولقبه على يديه وادو بني أبعون جهي ويكون جهي في أول عوامي أنتظر استكادهما نور استكام يجزي أتى برك الفجر تسعة في يوم فاستيقظ عزيز بادي فشرب ربوقهما وبعد نونو تمام اللهم رابع إن كنت فعلت ذلك ابتداء وجهك لكن مستحيل لا تبجري ورابع تفرج أن ما نان فيه جعلني متاوعي من عاد السخر من قطعي فانفجرت شيء أنا مدي لاني لا يسبقون قرون وقبانات جدي أمم مبديه أمم قبانات جدي قال النبي صلى الله عليه وسلم تبرك وقال آخر كما قال اللهم ولما وكانت لي بنت أم مني أما تجي أما أنكومي هذا أحب الناس إلي من نسم بني دجوي فأردتها عن نفسها موافبات بجي فامتنعت مني أكهمي حتى علمت بها قبل من سنين لوافما بدو قلوب فجاءتني بابمي فأتيتها عشرين ومئة دينار موافني وانا تنت دينار على أن تقلي بيني وبين نفسي أقول في اسمها فأنا تقلب عنك قصولوري حتى إذا قدرت عليها mo tún wá ti gbogbo àlóyè tí mo fẹ́ gorí ẹ̀ káàlẹ̀ ìwọ́n tó bá ìpè láti ẹgbẹ́ lọ́ta àtúnṣe àǹtí fúdá alákàtúmọ̀ ilẹ̀ bí hàkì ẹ̀ ẹ̀kọ́ jábàlẹ̀ yìí àyàfi pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ẹ̀kọ́ tó fẹ́ já yìí kò tún ṣe láti já فانتحررت من وقوع عليها مثل دلوريا يعني. يقولوا ما في رولوا ما عبي انصرفت فانصرفت ما لغلو عنها عنها مبادل لكل وين وهي أحب الناس إلي من النفير تركت الذهب الذي أتيتها بصدق مفيدة مفيدة مفيدة اللهم علوبا إن كنت فعلت ذلك تلا وجهك كان مسلية وجهي رغم ففجأنا ما نهن فيه لو أني يتاوعي انفجرت صخرة كانت السوء غير أن نؤمن يستطيعون خروج منها أما سيدنا وجده قال النبي صلى الله عليه وسلم من برر له إليه كان وجد دلالة على الحروة يتبش شيء وقال الثالث اللهم إني تجعلت الزراع مبعوث الشعب مبعوث الإبراس فأسيتم أجره مدسوا وفوا برجل واحد ترك الذي له أرقب كنوا بصوت يليه بن وفع فهب أبلو فثمرت حجر مبصوا ويسوه فسين وحتى كسبت منه الأموال بالحواقع والغنم الأموال جاءني بعد حين لين الله فاء فاء وغني فقال يا عبد الله بني وربا أدي إلي يا أجوي بلو شمي جوتي قلت له كل ما ترى من أدرك من الحبل والبكر والغنم والرقيق يقولون تورين أكين عنكمين أتمالون أتويرون كل أتويرون تمجتوي يعني قال يا عبد الله ní ìwà arákùnrin ẹ̀rọ ọlọ́run láti ẹ̀sẹ̀ obi mẹ́sìlì fi ẹ̀yẹ fa kóòtù inni láàṣà àbí obi kí ló fi ẹ̀yẹ fa ákàdà kúlàhù kúlẹ̀ bọ́ sínú ọgbà yóò tẹ̀lé kíkà gbogbo ẹ̀lọ pátá fẹsẹ̀kọ́ òwòlà mẹ́tẹ̀rọ kù nínú oṣẹ́ à kíkà gbogbo ẹ̀lọ kùtù kan lẹ́mẹ̀ اللهم أنوبا إن كنت فعلت ذلك ابتغاء وجهك كم مسلم فافرج عنا ما نحن فيه جو وقو جو تاوي أتجرت الصخرة في أفريقي خرجوا يمشون ذلكم يتولوني ولا مسافر أيوة أنا في أيوة لا تكون حديثي هذا مثل كومنت نوريه ومين رايت ومين رايت ẹni wọn èyí lè fi ọlá ṣe inú kúbẹ̀ tí wọ́n tó gbé pípé àwọn ẹ̀rọ ọlọ́mẹta ọlá iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe ló fi bẹ̀lọ̀ ọ̀bà èyí lè fi ọlá iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe bẹ̀lọ̀ ọ̀bà lọ́wọ́ gbàdúrà rẹ̀ àdìsí kúmọ̀ imam Bukhari lọ́gbà wa adama ipò àdìsí imam Bukhari rahimahullah ọ̀sá kan nínú àwọn fàlẹ̀ Yorùbá ọwá ní Ibn Taymiyyah rahimahullah شيخ الإسلام قلوا لقد صباهم جيبا فلان في حسراء لحد من ذلك يا فلان نبي ترولون صدبه جيبا فلان في حسراء بالتأكيد فلا عيش شير ربا في حسراء في ابن تيمية لقام يرأيه أنا دي صباها كيف يحسيني كيف يتسألك بحسالي كيف يكون شيء ite khiyalan yani imajilisha kila ngwe ite nkadenga kinye karu kuyotele ya kila ngwe mnanyishne okeze okrebule yesu bidan kalo lakale kibaka ngo gbe kike gbe kalo lakale wa ni suk ni tugbe na fini bani owe kire ni imagination ni kike kike kato kike kwa kilaso gíláàsì kò ló kújà bẹ́ẹ̀ ló ní àbí ìtẹ́fà yìí kò lè fi ṣeré ìtọ́ àbí ó fi ṣe tí bá ṣe é ṣe gíláàsì gbàgbọ́ yẹn wọlé. kí sọ̀rọ̀ kan àti kó jẹ́ sí ọlọ́run ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀rọ rẹ̀ ti wọ́n tó kù gẹ́gẹ́ mẹ́jọ bíṣẹ̀ sílọ́ ni. Àlọ́bí ò sọ fún ìmájìnì fún ní ìgbésẹ̀. Ó ń tún fún pé ń tẹ́lẹ̀ ní. Ìtura ni ó jẹ́ ayẹyẹ ní ẹ̀rọ yìí sọ̀rọ̀ àti ìlú àti ọ̀tí wáyé. Ìjà mi pé àlọ́bí ò ní sọ̀rọ̀ kan àti jẹ́ pé. Ẹ̀rọ tí wàá ti wá ìlọ́dún méjì fún gọ́ àjọpọ̀wà ìjọba ẹ̀rí ni pé kò sí ṣe nípa ọ̀nà ròhùn tí ẹ gbá bọ́lọ́ ọ̀bá ìsàlẹ̀ dàrọ̀ títí títí báwò ọ̀rọ̀ nípa gbọ́ra fàn títí lákàáyọ́ agbé kò gbé o ìyá lè gbáwọ́ látàrọ̀ dalẹ́ tó mọ́sùn

kílẹ̀ rí bíra kìí súnà fún ọmọdé wà fún súnà nínú súnà wọ́n sọ fún wọn ilé ìwọ́n ti mọ́ àkàmú wá lágbára ni wọ́n yẹn ti wà nínú àwọ̀ ọdún wáfẹ́ ní kùrán láti lè súnà ní sọ́kùnrin àbúrú àwọn ẹ̀mí kò ní kọ̀ọ̀kẹ́ta àti kúkẹ́ ìlú ọ̀hún ẹ̀hẹ́ ọ̀sọ̀ ìgbóni sọ́yẹ̀ ó sì gbére

kàfin náà gbàlọ́ tó kọ̀ ó ní sùn. o yìí lọ sí lọ láti àwọn mi àgbo márùn-ún ìrọ̀lẹ́ sílẹ̀ pé àgbo àti gánà mùsùlùmí kí òun. àṣùbà. ọmọ ẹgbẹ́ lẹ́yìn ìgbà wàhálà lè gbé àwọn ọmọ tó ti ọlọ́run sàmù ọlọ́run alhamdulillah ẹni àti àgbàgbà àgbà ẹwọlé fẹ́ títà àwọn ènìyàn tó gbà sí lóṣùnà láìsẹ́gbàá فكان فكان تخلف اضطراب وانور يعني خلف صوت او انا زي سيدي اما اضطراب وامي خلف وامي اه نعم كيلو قوي قالوا لي àwọn tàwa sọ mọ pé lórí ti lè máa pọ̀. sáà ní ìgbà wà á kọ́ ma kọ́ àwọn ní ma kọ́ àwọn ìwà níbi wà á ní ọ̀gá ọ̀fọ̀. ọmọ ọsọmọ ni. ìlú ọsọmọ ni wa ní ẹni pé àwọn ìjọba ni tí mo kọ̀ọ̀rẹ́ lájú bò ní ẹ̀rọ tí kọ̀ọ̀rẹ́ fúnra mi ní ṣe ti lọ ọ̀pọ̀ orí wù ó jiná ó di lórí ìjánu ọ̀pọ̀ máa kọ́ عبد الله بن عمرو بن عاصم عبد الله ولا قوي ابا حديث كما تقرا النبي صلى الله عليه وسلم عبد الله بن جلبة وما أنا النبي ما سوادا ولا ما شيء وما قال يقول في الجواد هنا كان سلاكه عبد الله من قوه قد مو زمان يعني باي باي باي ما اقوى فإن لا يخلي من هذا في واحد جوانا يقول كيف يقول يا هاي كني ilẹ̀ alhaq to akida alùsùnà ọ̀dẹ̀mọ́ ni pé gbogbo gbogbo bẹ́ẹ̀ lórí akida ti wà nù àbẹ́ọ̀tẹ̀ àìdá sọ̀rọ̀ ní sẹ̀sẹ̀lẹ̀ gbogbo gbogbo ilé wà nínú àwọn tó kọ́ wa nínú afẹ́lá ńlá bí pé ọ̀rọ̀ ànẹ́bí ló kẹ́kọ̀ọ́ sí ìgbà pé imagination ni pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a sì ilẹ̀ báwọn tó bí كوا سبيشا عمل اللي فيه وما إلى ذلك ودي عقيدة أهل السنة والجماعة هو رعديسي تلبي صحيح بكذا ببقوا أكيد ببقوا وصلت الحين أسويك الإسلام حديثي بمقطوع من نوى بالمفقوع عبد الله بن مسعود إني حدثنا رسول الله صلى الله عليه وسلم هو الصادق المصدوق حديثه الصوبي وسمت الضمين ينو قويه الفكر يزيو ولا الفكر يزيو دي انا بعد الفكر دي انا راح يدي لي ابيك هو بوبو بايك بوبو ديس ا ساوند ابينا انت كان من شي كسوه بقى هو اصلا 1400 years ago àwọn ultrasound wọ̀nyí àwọn kan wọ́n adé wọ́n ń kọ̀nfàmù kan yẹ bẹ́ẹ̀ ọ̀yọ̀ ah, kí ẹwà pé àà ah, ilé ìkú lèrè wọ́n ilẹ̀ akẹ́bẹ̀rẹ̀ màálù tó kàbíyàrù náà fẹ́ni ìmàlùkọ̀ọ̀dẹ̀rọ̀ ó tún wá sí gbogbo pé ọwọ́ tó wá wà ó ní ẹwà ẹ̀kọ́ máa tàbí pé ìmánì wà ní ọlọ́ọ̀bà mọ́ta tàbí pé صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين نعم نعم نعم يهود النصارى Ìyàn ó ti bẹ́ẹ̀ máa bàbí tẹ̀ kí wá gbé owó ìṣẹ́ tí òṣìṣẹ́ ẹ̀ tọ́ lágbàdo kí parí tẹ̀ rẹ̀ kó lóun jẹ owó rẹ̀ lọ́wọ́ fún gbogbo ìṣẹ́ ẹ̀ ń lè lásán kí máa ọ̀dà sáyẹn tó wà mú ọ̀dà sáyẹn ní àwa mùsùlùmí ni ọlọ́run fẹ́ fi ọláyẹ̀ fún ọ̀dà àbí arílẹ̀ tẹ̀ máa ń bí gẹ́gẹ́ bí báàbù tí aka ṣàyí pé pé àná nígbà tí mo ti kọ́ tó ti fẹ́ o kò níbi orí owó omi ní fẹ́ ní owó àbọ̀ tó rántí ṣe ló dédì kan. ẹ fẹ́ sọ ẹ̀rọ ẹgbọ́n nù kí ni ẹgbọ́n oyin àwọn náà wà ẹgbọ́n mi ò ní mi ò ní fi lóyún tó fẹ́ ṣe ẹ̀yìn nígbà iṣẹ́ jẹ́ iṣẹ́ o iṣẹ́ ìdájì ni kó o dẹ̀gbọ́n àfẹ́ fine ẹdí ó parí parí sí ìjà ó ní àfẹ́ ẹ̀yìn ó wà àfẹ́ òun sì fún wọn fẹ́ jẹ haram mo tún parí iṣẹ́ ìrìnà kó gbogbo ẹ̀ lọ ọkọ̀ fún wọn láti gba dèédé owó iṣẹ́ wọn tí wọ́n ṣe àwọn oníwọ́n láwọn ọ̀fẹ́ ó di rọ̀rá kan náà àmìlì náà ó di ọmọ mọ́kàtí wọn ẹ̀ẹ́ àbọ̀ wọn ó di mọ́tí báwọn yẹn kó mo ṣe wẹ́rìí mo ṣiṣẹ́ fún aláàjì kan pé ṣẹ̀ríkà ní jẹ́ mímọ́ tútù rẹ̀ sí ó wà lọ fún múra àwọn tó láti àdúgbò sọ̀rọ̀ mọ́ àìṣẹ́ lárọ́ mọ́tò yìí ọ̀rọ̀ àwọn speakers ọwọ́ ajé láti múra mo wá fún ní bíìlì àwọn ṣe tó bá lọ́wọ́ wọ owó speakers pẹ̀lú wọn kan òní kan òṣèlú nígbà kúkú gbẹ́lẹ̀ fún ó padà dùn mí ó padà dùn mí pé irú ìbílẹ̀ òmòbí yẹn ìbánu mi dùn sọ́wọ́n pé yẹn ní ìpàdà nígbà tí mo agbèrè owó mi ó di ayáfẹ́ rẹ̀ má gbà ní ìlú àti àmà ó di bó ṣe lọ bó ṣe lọ nìyí wà á lè kí mo sọ́ra pàṣẹ ẹ̀rọ arákùnrin tó padà wá jọ àdúgbò kejì nígbà tí mo padà wá lẹ́yìn ìbálẹ̀ ẹ̀yìn ti fẹ́ ìṣòro ṣẹlẹ̀ bá wọ́n lọ́wọ́ ní kiri mú máa mọ́sá àtàlà àwọn tó máa ń gun mọ́tò àwọn tó mọ́ṣìn yẹn àbẹ́rẹ́ mọ́ṣìn tí a mọ́ṣìn bí wọ́n máa ẹlòmí ọba ń gbèsè kánà kàtà sí yẹn ìdúró rà máa ń mọ́ṣìn bí wọ́n máa ń gbòmí ẹlòmí ẹlẹ́ ìjọ àyè tí máa bà títí náà lè mú máa ń gbà wọ́n kà búbu lọ ní yẹ kàn fiọ́lẹ̀ ni ìdè yẹ kàn búbu kàn fiọ́lẹ̀ ni kí fi sí sàárà àwọn tó bá padà wáyé pé ọgbẹ́ni ìlú mọ́ṣìn ti gbòmí rẹ̀ ń fòrò ẹ̀ padà kókò fi ṣe àràfàdà ní wọ́n tó bá wọ̀nyẹ̀ ni pé tí wọ́n bẹ́ẹ̀ di haram fún yẹn ti sàárà àbúgbà ní ẹ̀kú tó bá wá o ní ìfọ̀rọ̀ padà fún èyí tó ṣe sàárà yóò mọ̀ jẹ́ sàárà fún wallahu ta'ala alam. orí tí o ti ṣeré àti òun ṣe mọ́. èyí kò sí káyẹ̀ rẹ̀. kò sí ní. níbi ìdíwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni. tó bá pàdé náà tó gba. ọkùnrin mọ́ni rẹ̀ náà. àmì ìlú pé ìlú àwọn oní ṣe ọtí tẹ̀ lọ ní ìfò káṣẹ́ ń kalẹ̀ yìí náà kọ́ ìrẹ́pẹ̀ ń ta ní ọgbẹ́sẹ̀ fún yẹn pé máa ṣe ìdílé báyìí ó wá wò ó káì ibi kọ́jú tó wà ní sẹ́yìn ní agbára òun níṣe máa bá lọ́mọ òun náà sì pé àdínlẹ̀ ti ń pé ó parí iṣẹ́ yìí o òun náà wá wò ó ní ìmọ̀síà òun tó náà ó lọ owó ìlú owó ìtẹ̀kọ́ ìjọmọ́ ìdí ìgbésùnmọ́ gbólógbòlẹ̀ ìdúró ìgbàwó òtìlé káàmpù rẹ̀ ni ó wà lọ. Bíkẹ́ o, ṣé a sọ pé kí àtẹ́wò ní gbé èmi náà á gbé òun wá òkúṣọ̀ gbogbo jù nígbà tó owó ṣe ìṣe ilé àwọn aṣọ parí rẹ̀. Níbi ìṣẹ́ ìgbà ọ̀dẹ́sánì àjíṣe ní ṣé àwọn àsọ pé owó ti fi látàárọ̀ àjíṣe ilẹ̀ ẹgbẹ́ pé tó bá rí ẹ̀rù láàkó lóògùn. tí wàá wúyẹn lè ṣe bẹ́ẹ̀ èyí tó bá ti ṣe òun tó máa jẹ́bi sàárà fún obìnrin bí abẹ́rẹ́ kò fi sàárà ni wọ́n yìí wòyàn náà kò tó ilé náà ṣe ẹ̀kẹ́ láti bìbà sí ìfẹ́bẹ̀rẹ̀ ṣe yìí bá ṣe ìdí ìkan ní owó ṣe ẹ̀kẹ́ láwùyàn owó tààrà ọ̀yẹn tí ìbáyọ̀ ń bẹ èyẹ́ kódà ń dà ní ìṣẹ́ ni máa di pé owó tó wọ́pàá káàdì ẹlẹ́ẹ̀kejì gan yóò dúró pẹ́jọ agri ní àkọlọ̀ ó ní ẹlẹ́ ọ̀nà sí ìbẹ̀ kún kálùkù náà àgbàkọ̀ bí kẹsẹ̀ ìrìnàgbà ẹ̀kọ́ ní ìgbẹ̀gbẹ̀ká iṣẹ́ ìtìjú ọmọ ìṣẹ́gbà níbi ọlọ́gbọ́fọ́ àforíjì kúrúmá àgbà bùgẹ́rì abdulhakim àti kamaru pure water ní ọkọ̀ sílẹ̀ yìí àwọn wọ́n gbẹ́ kùsù wọ́n gbẹ́rẹ́ nílẹ̀ ìjùkọ̀ ìwò ìrọ̀lọ́mọ ìjọjọ́ sọ ọ̀wọ̀ sí máa bẹ̀rẹ̀ wọn rí pípẹ́ ẹ̀ta lójú ìjọgbà lọ wọ́n lè bá gbọ́mọ́ pé ló bá wọn fún ọlọ́kọ̀ wà fún ìfẹ́sẹ̀láìsì tí wọ́n fún okùn lótò agbára pé àmírù onígbà àwọn okùn ọ̀rọ̀ níbi kú ni ọ̀rọ̀ ní ìsọ́ yóò bá gbọ́gbọ́ mú wọn tí wọ́n bá sí ìrúbá òkè gbàgbé lé wọn lọ́wọ́ mo ní ìgbàlá o mo lè jọ sọ ọjọ́ tó péye pẹ̀lú ọjọ́ tó kù dáadáa wọn bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ fún mi lọ́dún ní ìfọwọ́ lọ rí ọ́ fi yẹ ibùdó lọ nìyẹn náà bàbá mi tó ẹdí ẹni agreement kó àwọn very very important náà. Oh náà. ọkùnrin mẹ́ta tí wọ́n ìgbà òjò náà lọ. arákùnrin kẹta ní ọkùnrin náà. ṣẹ́bà ní ọ̀rẹ́ ṣe irú ìjọba yẹn ákìsì tẹ̀lé wọn ti wà nínú kẹsì ń sọ̀rọ̀ pẹ̀lú torí wàhálà rẹ̀ kò tí ì tiẹ̀ kó ní dédé wàhálà rẹ̀ ó wà nínú kẹsì tí arákùnrin yẹn kó lọ bẹ̀. ó lè ṣe àdùn àdùn mẹ́rin máa

èrè láyé ẹ́ tí wọ́n ò sùn lọ́wọ́ sí ẹgán wọ́n ò sì láyé wọ́n ò sì ti òkúta ní ẹgbẹ́ òsùn kọ́ wà nù ìfúnpáwọn aráàlú ti fi káwọn wá wá rẹ́sì wọn ó di ẹ ara ṣe ẹgbẹ́ ibi dá ni ìyẹn máa ṣe ẹ̀rí nítorí tọ́lọ́wọ́n bá ìwọ́de ẹ̀ wọ́n yẹ sànú ta'ala alam náà wà á ìrèlè tí àta ní ọmọ tẹ́ tó ń pọ̀ ní ẹ̀. Àwọn olóró ajé wa ti àárọ̀ fọ̀ lábẹ́ láìpẹ́ ní ti láì rí ìjìnà ẹ̀dá kan. Ẹ̀sìn mú táwọn ọmọ tẹ́ ẹ̀ ó wà lọ́wọ́ ìṣẹ́báṣẹ́ èyàn mọ̀ ìṣẹ́báṣẹ́ ẹ̀wò ọkún níbi kí èyàn fún lówó èyàn fún tí èyàn bá máa fún lówó tí èyàn bá máa fún lówó bí ma wọn sí wọn tẹ́tì sí ẹgbẹ́ wọn tẹ́tì kò tíkà sí lóhàn kan lẹ́mọ̀ sọ pé ní bíjẹ́ náà wọ́n ṣe ìṣàn àmájì sí mi ọmọ pọ́n wọ́n kìí pé ẹdùkú ẹlẹ́tì fún iye báyìí Ìjọba ìrìnbá sílò tàbí ìyàmọ̀ kó ní orí ilé ìmọ̀ fún àkọ́dé tù ìyàmọ̀ àti ìṣẹ́ tí ìṣẹ́ ìmọ̀ fún àkọ́dé. ẹ̀rí dẹ́gbà ẹ̀ dẹ́gbà. ìṣẹ́gbà gbọ́dọ̀ sí wa o ìṣẹ́gbà o sí o sí o ọdún ọdún ọdún tẹ̀lifà ṣé wà ní irú àmọ́rí ìfọ̀. tó ọlọ́wọ́ bá tí ìbá tí ìbá fi dá wí kò sábúrú ńbẹ̀ dá ọmọ wí kìí ṣe pé èèyàn kan kàbẹ́ ṣe é sí ni ọdún tẹ́lifà motivate ẹ̀ ni ẹ̀sìn fún ọ̀sẹ̀ yìí kí n rí owó báyìí gbà wà nínú lọlé fún ìfúrẹ́ mà ó di wà so ìyẹn ti fi kọ́ ni ọmọ mi sá fúrẹ́ yìí wà. ọlọ́run ní kí n mọ̀ alábàtú máa bí ìbéèrè lọ kí ní prógráàmù wa mú ẹ sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ọjọ́ ìtìjú ni ah, so alájẹ bá ṣe lórí ẹ̀dá kò tó lọ́ba àwọn èèyàn tó wá dáwọ́ yẹn di láti gbá yẹn di sí six seven five hundred one thousand eight àwọn bros kan wá bíbí sẹ́yìn pé àwọn èèyàn jẹ́ àwọn ọ̀dọ́ tó ọmọ ní pípa sí ìdáhùn àwọn ọmọ dáńtàwọn àwọn méjì bá bàtà àwọn ọmọ sanwó yìí dáhùn nígbà àwọn olówó lọ́wọ́ tó lọ́jọ́ bẹ́ẹ̀ lọ́gùn àwọn sẹ́kù gbọ́ jẹ gbẹ́ládà rẹ̀ ni so kọ́mọ̀ fà nígbà tí every week ni every week abẹ́ máa ti program yà àbí weekly náà lájà mọ̀ sí àbí the friday ó di ẹ̀kọ́ ìgbìyànjú láti gba àti kálíbà àmà ó di ìwà kọ́mọ̀ fà fún náà láti gba àti kálíbà àmà ẹni tó wá gbàgbé ìgbà tí ṣọ́ọ̀bù mi hmm. àwọn wá sí kùtù ní ọ̀gbọ́dà nàìjíríà ní ara ìṣẹ̀dá ni pé ẹni tó kí ni ìgbàgbé pé ó ní àṣẹ láti lè sínú rẹ̀ ọ̀sí ẹni tó lè gbọ́dà padà wá nígbà rẹ̀ padà nínú àwọn tó wá gbàgbé rẹ̀ àwọn akẹ́kẹ́ ìrìnàjò wà àti kí ni wọ́n èèyàn wá wá ẹni tó mọ̀ nípa wedding ceremony ní ilé ìwà yìí wọ́n tó mọ̀ tánú gbàgbé ọ̀pọ̀ ọdún tó wáyé tó bá lè ta máa láti kọ́ kọ́rọ́ ọ̀nà ẹ̀ fẹ́ rẹ̀ sí ìṣúná tẹ̀ ìṣúná rẹ̀ máa bá ẹni tó ẹni ẹ máa pàṣẹ ní ọwọ́ náà fẹ́ lè tàn tó rà ọmọ ìsànlọ́dá máa ń yíra náà òru rẹ̀ kó kalẹ̀ àwọn ẹni sọ fún ìlú ìtọ́ ẹgbọ́n gbogbo àwọn yóò sọ fún ewu àwọn bẹ́ẹ̀ sọ ìbéèrè mi láti lè ní pé irú owó rẹ̀ ṣé ẹni tó kíkù kíní rẹ̀ àwọn máa yìí yà ó bá gba owó rẹ̀ kó bá lò ó tó lọ sí ilé náà àti ẹni tí ó sì gbàgbé kíní rẹ̀ àwọn ló sì ní owó yẹn àti kẹ́ni tó owó kalẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ìbéèrè kíní rẹ̀ ìbéèrè kejì nínú àdìsí tí a ẹgbẹ́ ẹni àkọ́kọ́ ó fi dára fún mi sí àwọn òbèrè ó ti sọ̀rọ̀ díẹ̀ ẹni tó fi sọ nípa ti ọmọ òǹkù rẹ̀ ní abájọ́ ìbàjẹ́ ìtàlẹ́ sí díẹ̀ kí èmi ò fi jáde àti tó yẹ ní tí òṣìṣẹ́ gbowó lẹ̀ tó lọ tó kàkà tó gbàgbọ́ lọ láì ìtẹ̀tẹ̀lẹ̀ ìtàlẹ́ hmm. sí fáínálì nínú ìròyìn tèmi ní pé ṣe ó túmọ̀ sí pé ìwọ́dù ti ẹni tí ó padà yẹn ó ní pẹ̀lú ti àwọn méjì yòókù lọ ní àdúgbò láàrin ìlú. àrà ìwọ́n dà ní ìgbẹ̀yìn náà ìjà ló akọ́ ẹ̀họ́ tó bò ní ìgbà àmọ́ ẹgbẹ́ ti kọ́ńtàlùkù ló contribute bí nǹkan ó dídí ni kọ́ńtàlùkù ló contribute one third one third one third. òdì pé ẹni àkọ́kọ́ ẹni lọ́kọ́kọ́ ẹni ìgbẹ̀yìn lọ́kọ́ òdì ẹ̀dọ́ fún ẹni tó gbọ́dọ̀ tó ṣẹ́yìn náà lọ sí kọ́tàdù àkìlì tó ṣe completely díẹ̀ tí lè díẹ̀ tí lè díẹ̀ tí lè náà ni ojú wa ṣe complete bí ṣe bọ́ yìí ni wọ́lá bí ṣe náà ni wọ́lá òkè àlàálẹ̀ ó dé wa nípa ti tọ̀hún yẹn aláàkọ ẹni tó gbówó yẹn fẹ́nìkan gbówó ta yẹn wọ́n náà ti gbọ́ pé yẹn kì í ṣe gbódédé bí ṣe gbọ́ àwọn yẹn máa sọ́ńpa rẹ̀ ó ti gbọ́ nǹkan tó gbọ́ nǹkan dáadáa lọ́wọ́ gbogbo gbogbo kùtù ẹ̀ṣẹ̀ wà lọ́dọ̀ ntọ́ yẹn ẹ̀ṣẹ̀ wà lọ́dọ̀ ntọ́ yẹn ayé náà tó ntọ́ yẹn bá wà tó bá yẹ kí ẹgbẹ́ mọ́tò kiri lè bàjẹ́ kókò sí ọdún kò sí ìgbàntí kò sí fún ma ibi fún ara kàkà káfí sàárà fún lọ́wọ́dá yìí ló fún alówó yẹn ọ̀yẹ́ máa sì lóyìn ẹgbẹ́ kò jáwó yẹn gbé títí ìgbẹ́ àbàrà àjà àmà sì lóyìn òyìnbó sáré diwó ìwà àgbọ̀dọ̀gbà fún un النبي صلى الله عليه وسلم قال اخاك الظالم والمظلوم المظلوم رموا يا لو على بوس لو اما سابني يا رسول عبد الله بن زواج لو بقول على بوس لو الصوره كون بي ابو سليم انا لو نان خذي مجرم والله تعالى اعلم رواه نعم نعم ìjọba ẹnìkan lẹ́yìn ká ìkan ló ń kó lè tẹ̀sẹ̀ níbi tó sọ wọn èdè ìlú rẹ̀ ọwọ́ ló ń gbèrò sí kọ́ ó ti lè fún ìdí àdúgbò àtàlọ́ bá bàbá tó ní òun mọ̀ tó bá lè sí àwọn oníṣọ́mọ̀ ìgbà sí kọ́ sí ní ní bàbá ìwà ni kò tó máa ń ṣe fún wa pé wọ́n bá ilé iṣẹ́ àdìsọ́ yìí ṣe ìṣẹ̀lẹ̀ ìṣẹ́wọ̀n ọ̀dọ̀ kò ní tó ọdún ọ̀gá ti ṣe ìṣẹ́ ayé rẹ̀ ìṣẹ́ ayé rẹ̀ tẹ́ wọ́n ti kó ìgbàlù ìgbàlù ìṣẹ́ ayé rẹ̀ ọ̀pọ̀ ìṣọ́ọ̀dù kí o ṣe. ní abẹ́rẹ́ ìwé nínú kọ́ńtíṣàn nínú kọ́ńtíṣàn ìjọba ilé ẹjọ́ jẹ́ bìbì tó jẹ́ owó tó wà lọ pẹ̀lú ìgbàlá tó jáde lọ́dún yìí kí wọ́n ti gbé fẹ́rẹ̀ àti àwọn ọmọ ìlú. àmì ọ̀gbọ́n pààrọ̀ bí ọmọ pa ikú bá jẹ́ gbé àkókò sàn ohun olówó máa láti wọ́lọ̀ dára fẹ́ ṣe tí bàbá lọ́dún náà lọ ẹ̀wọ̀n Ọjọ́ ìpapọ̀ ìdẹ́wọ̀n náà. Káyé fún láti ẹ̀sìn ni wọ́n fáyẹ̀ wọ́n. Ọjọ́ ìpapọ̀ ìdẹ́wọ̀n náà níwà ọdún ṣe owó jẹ ó wà lè sọ́wọ́n náà wọ́n àti ẹ̀sẹ̀ ní ìlú wà lè sọ́wọ́n ní ọdún jẹ́ pọ̀ Nígbà ń kiri pé tí wọ́n gbé lọ court tí wọ́n gbé lọ court owó yẹn Ó ní fẹ́ ìlú tí ó wà báyìí. A ní ìṣèlú olùdíjẹ̀ ọ̀la fún wọn. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìlú kọ́kọ́ ọ̀la. Ìyàpọ̀ lọ́dọ̀ ìfowópamọ́ ìfowópamọ́ ìfowópamọ́. Wọ́n ní ìgbà kan orí jíjà gangan all right bá sàánù wa ní ọ̀nà ní pẹ́jẹ́ ní ìṣúgbẹ́ ìjọ ìṣúgbẹ́ ìmọ̀ ń pàṣẹ ìgbẹ́ ẹ̀rọ ló bí ẹni tó ọlọ́wọ́ kò sọ̀rọ̀ àbẹ́ ìtìkò owó sọ́gùn sí ẹ̀kọ́ bẹ́ẹ̀ sí ibú ẹni ó ti ẹbọ gangan ẹgbẹ́ tì ní ó di wa kókó falẹ̀ kótó ọlọ́ọ̀ba kókó falẹ̀ kótó ọlọ́ọ̀ba lẹ́yìn mo fọ́ kótó ọlọ́ọ̀ba ó di ẹni yìí gan ló lágbára jù ó di ẹni kókó kótó bọ́ọ̀dẹ̀ gbé lọ́kọ̀ kókó lábẹ́ eléyìí kò ní fún òun kó sílẹ̀ ma in ya tẹ̀rẹ̀ fún àbúgbò ìkẹgbọ́n mọ̀lá súnmọ̀ ẹ̀ dáre ó di yé sí ìwé lè fà mí. Wọ́n wá sí ìwé ìtọ́jú láti tọ́ba tẹ́ ìwé ìmọ̀ sí ìtọ́ sí ìwé. Ẹ́ ìwé ìtọ́ sí ìwé. Wọ́n tọ́ba tẹ́ ìwé ìmọ̀ sí pé ọba àbúrò. bẹ̀. Bìtọ́ kìí ṣe ẹ̀gbin ni. Ọ̀rẹ́wẹ̀ kọ́ra ọ̀rẹ́ sábà bá lórí bìtọ́ sílẹ̀ síbẹ̀ kò sábà bẹ̀. Ẹ̀ẹ́n tí àwọn ahádọ̀rí yìí àwọn yáyé pé ṣíwá ní kújà ní kújà mi kújà mi ni pé nígbà tí wọ́n wẹ zainab ọmọ níbi muhammad sallam ìsàláìsì láàbì ní alẹ́bì ní ẹ̀sì zahafaran tí wọ́n mi ní ẹ̀sì zahafaran ilé kan ní jẹ́ kí wọ́n máa ń rúbi sùràrí ó ti ní kọ́ mi ó ti ní kọ́ mi àbí ó ti ní tíṣe mi àbí nígbàgbé mo mọ̀ mi àbí kò kí mi ó bí ẹyin tó bó ṣe nìyẹn kújà ti nìyẹn

nígbà tí ó tẹ̀lé kí ní àrẹ̀sẹ̀ lọ́wọ́ ó lè nìkan sí ní ìgbà tó ń ka fẹ́ fún bàtà àbúrò nìkan tó ń ka fẹ́ fún bàtà. oníkúrò ọ̀rọ̀ ẹ̀ nìyí. bẹ́ẹ̀ náà mo jẹ́ pé ẹni náà mọ̀ lórí ọ̀rẹ́ rẹ̀ kan ó mọ́ra wọn tó wá fọ̀rọ̀ kan hánu àṣàwọ́rá ọ̀rọ̀ yìí mà yá yìí ó yọ akọ́wọ́ sí قالوا النبي صلى الله عليه وسلم يا رسول الله ارجع مع التوراة تدري جرى عثماني نوبيا النبي صلى الله عليه وسلم امروا فرا او فرا ما تبقى النبي صلى الله عليه وسلم يعني والله موسى بقى على يلي كنت تدين كم يابد مموا يابد علي موسى بقى يدبو له اصل او دين كنت حكمه بيجي اوتو الي ارضي حبيني بيجي ارضي حبيني àwọn ìbò ti lọ́dọ̀ ní títí musa wà láyé agbára tẹ̀lé kẹsì musa kan kò máa wà káà ilẹ̀ ayẹ káàn kúlẹ̀ àwọn musa ti rẹ̀ kan kíkẹ́ mi lọ àwọn ìbò ti bàbá akéwòkè mọ̀ sọ pé ọlọ́run ló láyé àlẹ́bì lómi ìgbà ìgbà táwà yìí gbà àlẹ́bì ní sọ̀tẹ́lẹ̀ kẹfẹ́tẹ̀lẹ̀ sí náà àlẹ́bì ìṣẹ̀lẹ̀ máa fẹ́ máa lọ àlẹ́nu ìsáyè ọba máa dún àwọn obìnrin ní bá máa dún òtún pàápàá rẹ̀ wọ́n sọ pé wọ́n ṣe ń tó àwọn ọmọ ìṣègùn bá yà ó di rí ó di akẹfẹ rí. wọ́n tún mọ̀ sájà lẹ́yìn sílẹ̀ lọ́nà ìwọ́n yóò sọ báyọ̀ sẹ́ ó di akẹfẹ rí. ó di ẹyin àdìsí wọn pé ó ẹ̀sùn ó tẹ̀lé àwọn ọ̀ká súnà wọn mú súnà wọn ní àtìlẹ́bùdà ó di ti lọ nìyẹn. wọ́n mọ̀ ní tẹ̀lé. ní wọ́n bá ṣàtúnṣe rẹ̀ akẹ́rẹ́ ó jùlọ níbi lọ. ẹ̀pẹ́ akígan ìjágbégan ọ̀bọ̀n aláìmọ̀kan òtún tẹ̀lé nìtẹ́lẹ̀. kò sí káyọ̀ mú káàkiri káàdọ̀ pé akìyàkì tó lè àmì ìrọ̀nù alájọ́kọ́ ní láti fọ́rọ̀ bá ìdẹ́yẹn sí ìlà fún yíwa rẹ̀ ṣáà ní kallon kí láìláà ilẹ̀ àmì